salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh marhaban wa iyyakum sheik ebu seza naam ala ode baba kọlọ̀n sọ ní sọ̀rọ̀ kọlọ̀n sọ jámi bàbá. àfa àbújá mo fi ṣéèfù ọkọ̀ yìí ẹ̀ tí mo sọ pé àfa ní pè wáyìí. máa ṣàlà ẹ̀rọ sà. náà. àǹfààní mo ti dà ní ẹ̀tẹ́lẹ̀ pé bóyá mi ní pè wọlé àmọ́ ìgbà tí àwọn búrọ́dà kọ̀ọ̀kan sọ pé mo ní láti pè mo ní láti pè ìyẹn fún mi láǹfààní àti lè pé kí n pè wọlé. pẹ̀lú torí pé eh, bá lọ bá lọ sílé pé mo ní kí mi ní ẹ̀dá kan ẹ̀ ó dọ̀nà ẹ̀ ó dọ̀nà ẹ̀dá kan ẹ̀ ó dọ̀nà bá lọ sílé pé mo ní kébù Samsung àti àti power bank pé kí ni yóò lè fẹ́ kú báyìí pé mo ní kábàá mi wònú ní kábàá mi wá nìsín now pardon. fadol. mo ní alihako ahako ayoko gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti fi kọ́ wa náà wípé alábí sàlàdà láti kúlẹ̀ akọ̀ wọlé òkà ni mo rà tí wọ́n bá pè yín bí wọ́n ti béèrè lọ́wọ́ yín ps sọ òdodo ẹ mọ̀mọ́ mi ẹ ti jàǹbá mùsùlùmí. mo dẹ̀ dúpẹ́ pé ntẹ́yìn mọ̀mọ́ mi gẹ́gẹ́ bí fíù ti yín lórí àlámọ̀rí ẹ̀sìn pẹ̀lú èmi lẹ́yìn sọ yẹn àkọ́kọ́ náà nílẹ̀ Yorùbá wa ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá àwọn tẹ́yìn dá lè máa dárúkọ àwọn gangan ọ̀pọ̀lọpọ̀ gan náà gẹ́gẹ́ bí àfáwọn àyèmáyé ọ̀pọ̀lọpọ̀ mọ́síálà ọ̀pọ̀lọpọ̀ àwọn míì bẹ́ẹ̀ ń tẹ̀ ń darúkọ ọ̀rọ̀ ń sì tẹ̀ ń dakọ̀ àwọn afá kan máa yín ń sì tọ́jú pé ń táwọn dá ń sọ ń pa yín gan ọ̀dà àmọ́ hmm. nítorí pé ẹ̀yin dúndò pé ẹ̀yin ò ní kè ta ẹni bọ̀dì tọ̀ ìyẹn lè jẹ́ kẹ́yìn máa fojú wo pé ok ntẹ́yìn bá sọ àbí ntẹ́yìn bá ń ṣe lókun gbà tí àyèmáyé èèyàn tó lè máa ṣe púgàmù lọ́wọ́ tẹ́ pé tá bá pè òun gangan tá bá pè wọlé tá bá pè wọlé pé àbúrò yìí máa wò báwo lọ sí mọ̀ wọ́n sí o ntòǹgò fi kọlifá yẹn ni pé ẹ̀ kì í so ní súnà. ok. tó jẹ́ pé wọ́n àwọn máa ń sọ bẹ́ẹ̀ àmọ́ ifun níjọ́ kínní àná tí wọ́n kọ́kọ́ gbé yín wá sórí àwọn pílátífọ́ọ̀mù kan àwọn èèyàn nìkan pè mí wípé à ọ̀yẹ́ ká gbà fáyé wá o fáírọ́ọ̀sì wà pẹ̀lú wọn o à wọ́n wá ní tí wọ́n ń sọ yìí wọn ò tí ì sọ nǹkan tó takò súnà nà mo ní à àfáàyàn sá bẹ̀rẹ̀ sí à wọ́n bẹ̀rẹ̀ sí kọ̀ndẹ́mù yín fún mi níjọ́ yẹn à níjọ́ tẹ̀mí ti kọ́kọ́ rí yín lórí pílátífọ́ọ̀mù lórí Facebook mi àti yìí ò tiẹ̀ mo ní à àwọn àfáà wa náà làwọn àfáà àwọn kùràfà tí ó dáa ń bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan mọ́ta ah, wípé àwọn dẹ̀ ti sọ̀rọ̀ yín àwọn dẹ̀ ti gbè yín sáké ìṣe ẹ̀gbọ́ pípọ̀ tí wàhálà tí ẹ máa dálẹ̀ fáwọn èèyàn lórí facebook lórí platform yìí ó máa lágbára gan òmò ní ẹjọ́ dìgbà náà nà ìpínlẹ̀ nínú àwọn tí mo ṣe dìfáwò fún yín gẹ́gẹ́ bíi pé mi máa kó ní súnà nìyí. ìgbà tí èmi wá gbogbo èèyàn tó lè máa jáde lónìí kò sí anybody tẹ́lẹ̀ qualify as onísúnà lónìí táwọn àkọ́kàn ò ti bàdáwò náà kó nǹkan ìṣòwò súnà ó jẹ́ ọjà sí wípé èyàn dẹ̀ gbọ́dọ̀ ní múrísìdù tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ súnà torí pé ìyọ̀kà lè ní jálù nínú kíra. alihamudulilayi ibi tèmi náà wà yìí àwa náà láwọn àǹfà tá à lọ tá a sì ń béèrè ọ̀rọ̀ sí lọ́wọ́. mo dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè máa ṣẹlẹ̀ láwùjọ àwa Yorùbá wa ń bíbá yìí ó sábà ṣẹlẹ̀ láwùjọ àwọn bóyá mò ń fi ìsìmọ́ ní mò ń ẹ̀wọ̀n mi ò ní bóyá mò ń sọ̀rọ̀ bídíà òun fi sáwọn oní bídíà òun fi kíní kan sáwọn oní bídíà ah, èmi rí i wípé èmi ò lè ìwọ̀nba tó yé mi mọ èmi máa ń gbìyànjú láti ṣe ìsọ́ọ̀fù lórí nǹkan kan wípé èyí tó bá jẹ pé oní bídíà bá ṣe tí ọ̀dà ó kè tá a bá tẹ̀ afẹ́ ṣe ọ̀rọ̀ dùn fún wọn náà lórí nǹkan tí wọ́n ṣe yí ọ̀dà tí wọ́n bá ti wá lè fura wípé ní téèyàn fẹ́ máa ṣiṣẹ́ gbè lórí ọ̀rọ̀ yìí ó ti fẹ́ tayọ tẹ̀sí èèyàn ní personality kan láti èèyàn ní kankan òfin ní omi tó yàtọ̀ sí bó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn lára àwọn oníbídíà yìí

kò mí rí pé bóyá mo wá mo wá bí bá wá sọ̀rọ̀ ká tó bá wá fẹ́ fún òun ní bídíà kò sí ní bídíà kò ní tẹ́ máa mú jáde nínú ọ̀rọ̀ mi ni wípé ókè ìwé ni mo fi ṣe ìbátú bídíà nínú ọ̀rọ̀ mi wípé àfa yìí ti lẹ́gà láìsí pé káwọn yẹn máa fi bídíà lọ nínú ọ̀rọ̀ wọn o kò sọ ní bídíà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lónìí mi ò sọ̀rọ̀ yìí látara wípé títí dọ̀tun la mẹ́ẹ̀ẹ́dógún kí àmọ́ tí ẹ bá ń bọ́n ọ̀rọ̀ mi téèyàn ò bá farabalẹ̀ máa lísìn sí dáadáa èyí onífẹ̀ẹ́ mọ tí mo máa ń sábà sọ̀rọ̀ lọ́jọ́ mi gẹ́gẹ́ bí wípé because àwọn ọ̀rọ̀ mi ń bẹ tó ń gbénu mi tó jẹ́ pé kò rọrùn kí n máa sọ jáde ní pọ́bílíkì pé nǹkan báyìí àpò sí àwọn ènìyàn ṣe fáwọn ènìyàn látara irú ọ̀rọ̀ yìí. inú àwọn oníbíjà yìí gbọ́dọ̀ máa dùn sí i. ibi ẹ ó lè má jẹ tí máa ń sọ̀rọ̀ mí pé àwọn nǹkan mi tí mo taná rí wípé nǹkan àwọn nǹkan jà fún níbi ara níbi ara pé ẹnìkan sọ̀rọ̀ ojú ní Eh, sẹ́rí bàbá mo bẹ lọ́wọ́ bá fún yín àtàwọn àti mi ò ní láǹfààní kí n máa sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bí n ti ń bá yín sọ̀rọ̀ yín náà jù àtàwọn àti mi lọ́wọ́ bá dànù kí ó sì wá ní eh, ẹni rẹ̀ jù báyìí lọ. àmín. súnalẹ̀ Yorùbá eh, súnalẹ̀ ẹ̀ẹ́dì wípé à ń ṣèkè wa ẹ̀yin kẹ́sì wà yìí ẹ wà ní public team báyìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo mọ àwọn àfa àsúnà tí mo lè béèrè lọ́wọ́ yín ní public yìí ní pé ìjà àfa àsúnà ni wọn tẹ́yìn náà bá ti fẹ́ ti jàǹbá àmánà ìgbéyà ẹ fẹ́ sọ wípé a ah! wọn yìí sọ pé ẹ ó ní ó ní bẹ́ẹ̀ ti dájọ́ wọn tákùlọ̀ bá wọn tẹ́sí wò ní lọ́wọ́lọ́wọ́ yìí gbàlú àwọn àfa yẹn. ẹ ṣeun. ẹ̀yin tẹ̀ lé ní àwọn tó bí bá bọ́ súnà yìí èyàn ti mọ lórí àwọn owó ní gbogbo ṣe ń gbogbo ẹ̀ náà ti gbogbo ẹ̀ náà ṣe ń lọ ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ Yorùbá èyí náà ti sọ̀pọ̀lọpọ̀ rẹ ní ẹ̀ta ló máa wà bí ọ̀rẹ́ ẹlòmíì ní nǹkan míì tó ń bínú nípa mi ọ̀rẹ́ nǹkan míì lè máa dún ẹlòmíì ẹlòmíì àwa lọ mẹ́sìn àmọ́ ní ah, lójú máa sọ pé mi ò gbà súnà mi ò gbà fọ́ọ̀mù súnà lọ́wọ́ ẹni bọ̀dì ẹnìkan ṣe ń kọ́lé tó ń gbà fọ́ọ̀mù súnà lọ́wọ́ mi bí àti gbà padà. Ah, ẹgbẹ́ mọ́ ní àjì náà ní kálukú wa náà mi ò dẹ̀ bí ṣe ń ka tíra mo gbà ẹgbẹ́ yẹn gbọ́dọ̀ ní mo rí ṣètò torí wípé tí yẹn bá ní practical ọ̀bọ̀rọ̀ ní practical wọn tẹ̀ mọ́ ọ̀ súnà ní ti kí wọ́n ní ti. àwa ní theory kọ́ ní practical now. bẹ́ẹ̀ni jasa tọmọ bá wọn kàyìrà mo eh. dúpẹ́ fún yín púpọ̀ sá. ẹnì alihamudulilayi ẹ ṣeun tẹ́ ẹ pèsè orí ètò aláwọ̀bàbí sẹ́yìn lẹ́sàn-án olóore tí ẹ bá wo ibi. bàbá ṣèkì ṣèkì ṣèkì ẹnìkan nìkan kọ́mẹ́ntì sí ìdílé ayélujára yìí pé oníṣòyẹ tí oníṣúná máa bá kí àlìfúlání ókè kí gbogbo tálíbìlà ní ṣe pátápátá ọ̀pọ̀lọpọ̀ tálíbìlà ní ṣe pátápátá èmi rí lábẹ́ dátàlì máa ṣe àní pé ìwà ẹsẹ̀ ní èmi ò rí pé àlìbìlà ní sọ̀rọ̀ kan tó èké sí súnà rí náà wípé àlìbìlà ní ẹ tako ẹsẹ̀ lọ́dún nínú rẹ̀ yìí. ó pè àlìbìlà ní pé bọ́bílíìsì wá bí òde rẹ̀ rí dátàlì máa ṣe àní náà wípé bọ́bílíìsì ń sórí ń só sí tiẹ̀ àlìbìlà ní pé wọ́n yìnbọn jẹ̀wá sóde ókè yẹn ló kó mọ́tàlásí àti nǹkan jẹ ókè ní tí ò tẹ̀mí àtìyẹn lójú èmi ò fi yìn dáwó fún ẹ̀yin tẹ́ àtàkì èyí ẹ̀ dáwó fún ẹ wá fẹ́ àtàkì èyí gbogbo mọ́tàlásí àti òkè sílànà tó yẹ ká gbé ìgbà kọ́ni lànà wípé sí kábàtì ọmọlúwàbí ẹ̀ jẹ́ nítorí gbogbo mọ́sálásí jẹ́ èmi àtàlẹ́fìlání ò ní kankan ilé mi àtàlẹ́fìlání mi ò ní kankan mi ò rẹ̀ ẹ̀sẹ̀ kankan látọ̀ àtàlẹ́fìlání láàrin mi àtọ́lọ́wọ́ba tó ní ẹ̀mí mi mi ò retí mi ò retí pé kankan mi ò rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kálífìlání ọyọ́nú sí mi àmọ́ mo rí wípé àkóso wọnú ọ̀rọ̀ àtàlẹ́fìlání àtọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. now now ẹ ṣeun. naam naam naam. naam ẹ ṣeun àkọ́kọ́ náà ni pé ọ̀nkọ́ni lè yí ọmọ yìí ti samsung ti samsung mi ni mo wá èsì lè. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun tẹ̀rí àkọ́kọ́ náà kọ́mẹ̀ntì àwọn èèyàn kọ́mẹ̀ntì náà ìmìíràn kọ́kọ́ láǹfààní àti rí mi báyìí náà nǹkan kọ́ rí kọ́mẹ̀ntì kankan tèmi náà so ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ó ní pé ọlọ́run ọba yóò ṣe àtúnṣe àlámọ̀rí wa sí dáadáa bí nǹkan bá dáa ara bí ó ṣe máa rí náà nì tẹ́ ẹ rí ibi tẹ́ ẹ parí ọ̀rọ̀ sí òun gan ní ìfiwá ṣe sáǹpù ìdí tí mo fi keep reserve nípa yín. ẹ̀yin wà nínú ẹni tó mọ̀ mí wípé n ti ń jẹ́ ìbẹ̀rù n ti ń jẹ́ ojo ọlọ́wọ̀n òfin ṣàdánwò fún mi at the same time mi èkányàn lábùkù mi tọwọ́ bọ ìjọmọlúàbí ènìyàn now àwọn tó jẹ́ student mi direct student mi ọ ń bẹ nínú wọn tó ga sí pé ẹ ti blọ́ọ̀kù wọn lórí pílátífọ́ọ̀mù yín àwọn ẹni yìí. Ah, ah, ah, mo gbúdọ̀ bí blọ́ọ̀kì ìjọba. ẹ́. mo ní mo gbúdọ̀ bí blọ́ọ̀kì ìjọba. àà mo mọ àà mo mọ àà tí wọ́n ti mo ti pè sákèsí gan lórí ẹ̀. <laughs> <laughs> mo mọ̀ pé ẹgbà ẹgbà ẹgbà excellence níbi blocking mo mọ̀ yí bẹ́ẹ̀ now àwọn ẹni yìí wọ́n lẹ́ wọ́n jẹ́ ẹni tó láníyàn tó dáa wọ́n sì jẹ́ ẹni tó dá sí pé mi ò sọ fún wọn pé ẹ mọ̀ gbọ́ tá a fà mí o ẹ mọ̀ gbọ́ tá a fà mí o ṣùgbọ́n ọ̀wọ́ nǹkan tó jí wọn tí nǹkan kankan bá fẹ́ takò wọ́n kọ́kọ́ fẹ́ gbìyànjú àti ṣèwádìí lọ́dọ̀ ọlọ́rọ̀ tí wọ́n wá rí pé gbogbo ìwádìí táwọn ń gbìyànjú láti ṣe àwọn ò ẹ̀ wọ́n àfa mi pé à kí n pe àfa ìṣàkíyèsí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí now ẹnìkan gbajúmọ̀ tẹ́ ẹ mọ̀ dáadáa ọmọ ń program dáadáa ni now. nínú ọ̀rọ̀ tẹ́yìn náà wá sọ ní ìsìn ẹni dàmí ń bẹ tẹ́ bá ń sọ̀rọ̀ àwọn èèyàn nífẹ́ mọbi tí ẹ̀ ń bọ̀rọ̀ ọ̀lọ̀ èyàn jẹ́ ẹ̀sùn tí àwọn èèyàn máa fi kàyìn pé ó yẹ ká mọbi tá àfà yìí ń lọ ó yẹ ká mọbi tá àfà yìí ń lọ <laughs> wọ́n mọ̀ pé wọ́n mọ̀ ti dàpọ̀ màbúsá so ìyẹn ó jẹ́ problem number two ó pé sample tẹ́ mú wá is a very good example ló jẹ́ kí n wà kí n wà kí n rárá ṣe bákan bákan pé ah ó yẹ kí n ṣe sùúrù pẹ̀lú àfúràjà mi bàbá yìí o èyí ò sì di bàbá àwọn ti di bàbá tó kọ́nà ń jẹ́ kí kọ́nà ń jẹ́ ká di bàbá ni o so ká lè mọ̀ wọ́n ara wa àwa tá a sì jẹ́ èwe àsìkò yìí. <laughs> Ah. <laughs> bàbá kí hàn ní orúkọ mi bàbá kí ókè à ẹ sẹ́mọ̀ bí ìgbà tẹ́ ń bá ń gbèyàn ní agbọ́tọmọ kékeré ni ẹni tí ò bá ẹni tí ò bá mọ ìpìlẹ̀ ọkọ òun ẹni tí ó mọ̀ wí náà ni pé ẹni tí máa lísìn sí tọmọ kékeré whereas kì í ṣe tí lísì sí ọmọ kékeré pàápàá ìtumọ̀ ẹ̀ ni pé àti ẹ̀gbọ́ tọmọ kékeré tí ò tí ì dàgbà tí ò tí ì máa retí ikú ewu ní tẹ̀yìn àgbàlagbà tẹ́ ẹ ti súnmọ́ sàárè tá à ń bá yín sọ̀rọ̀ ọlọ́run tẹ́tí yín wá di lọ gbà mí ìwà dákun lọ mú kẹta wá so àwọn kankan ń bẹ tó jẹ́ pé pọ́nna ni wọ́n tá a bá là á kò lè yé àwọn èèyàn tí bá ń pè wá bẹ́ẹ̀ so ẹsẹ̀ la ọkọ̀ yín ní ìsìn ni àti á mọ̀ pé ọkọ̀ àwọn bàbá wa ni bàbá tẹ́ ń pè yìí so ẹ̀yin náà sì ti di bàbá náà already o so bàbá ti wá di bàbá raise to power two now ṣẹ̀rí ṣẹ̀rí orí ibi tí èmi àti níta ti dífà ó ní ojú tẹ̀ fi wo àlùfùlání wípé a sì ni ojú tèmi fi wo àlùfùlání ni pé mo fẹ́ dín ní. ẹ sì rí kọ́mẹ̀tì mi lórí ọ̀rọ̀ àlùfùlání mo ní pé àlèfùlá ni ó ẹlọgbọwọ mọ́ṣáláṣí kan ni ẹni ó bá nìkan ra kùránì ni ó bá nìkan yan náà fìlà ni lọ́la àkójọ ń bí díà ni gbogbo yẹn fi gẹ̀tọ̀ fún lójú ọ̀nà tó wà tó bá jẹ́ onísúnà yóò mọ sáǹdì súnà lórí àwọn nǹkan wọ̀nyẹn tó ní súnà. èmi náà dúró lórí pé wúwà mọ̀ àfọwọ́ èmi náà nítorí pé gbogbo ohun tí àáfà máa ti pẹ̀lú ní tèmi náà mọ̀ wọ́n mọ ipò tá ń ṣe lórí program tá ń ṣe lórí Facebook oníṣùnà kan ò ní máa ṣe. tọ́yì. ó jẹ́ kí ó pé wọ́n ọ̀rọ̀ mọ́tòláṣí àti nǹkan tó dáyẹ̀ pé oníṣùnà kan bó ṣe ṣẹlẹ̀ yẹn èyí ó ti jáde èyí ó ti ṣàlàyé tó kílẹ̀ àti gbogbo ara ayé. tọ́yì. oníṣùnà ò ní fẹ́ kírun nǹkan bí yí òun lára láì jẹ́ pé nípa ìyàtọ̀ sí báwọn kan àtàkì yẹn àtàkì yẹn yẹn ò ní ìbanilórúkọ jẹ́ yẹn ò ní pé ibi tá a bá bá sá títí rè o. naam naam gẹ́gẹ́ bí o súnà. bẹ́ẹ̀ ni súnà ó máa ti lọ síbi kó wà transparent. na àmì now eh, ẹ bá ti wá jẹ́ mùpẹ́dìn àwọn sálàfù ti ní mọ́kífù lórí ẹ̀ nígbà táwọn èèyàn wá ń rí i pé à kò hàn pé àlìfùlání jẹ́ mùfẹ́dìn lọ́dọ̀ yín ìyìn tó hàn ni pé ó jẹ́ á sí ibi tí mo ti ní problem pẹ̀lú yín nìyẹn. bàbá yìí kẹ́kọ̀ọ́ yìí yòókù ní débi pé kí mọ́mọ́ àlìfù bá àtàtà débi pé kí mọ́ dàmú fẹ́ sí ìmọ̀ bàbá. Eh, kìí ṣe pé kìí ṣe pé ẹ̀dámù tẹ́dí ìmọ̀ ṣùgbọ́n tẹ́ rí ẹgò ẹjẹ́ fún lápẹẹrẹ kan nìsín ẹ wo àfọ ní kùránì ní ní. naam nígbà tí ó mọ sọ̀rọ̀ àwọn súfì ọmọ ìyá rẹ̀ tí wọ́n ń to fọ́tò ṣéwù mọ́ra ó ní ẹ wò múra yìí kí la fẹ́ pe léyìí ọ̀rọ̀ kí la fẹ́ pé lè síríkù nìkan forí balẹ̀ fún ṣe fọ́tò Ibrahim Niyasi ó ní ṣẹlẹ̀ náà dáa ṣẹlẹ̀ náà dáa ló yẹ kó wí ni àbí sọ pé ẹni tó forí balẹ̀ fún fọ́tò ṣe wo ìnáwó mushrikun. so tíru ẹni yẹn bá wá play upon our intelligence tí ń gbé ọ̀ràn fúyẹ́ náà. bàbá wọn ọjà lágbára omi tí oníkùránì ń ṣe dìbáwò fún lórí Facebook lójoojúmọ́ tó ń jà fún. náà oníkùránì ní sìn ó ti ń ṣe ìsìndáhùn lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsọ̀rọ̀tẹ̀lẹ̀fà tí ó dùn ọ̀ràn yẹn kò dùn ọ̀ràn yẹn lọ. gbogbo ọ̀rọ̀ tí bàbá tiẹ̀ wá sọ pátá ó ti tẹ́lẹ̀ bó ti súnmọ́ sí fílípù tó bó ti jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀fọ́ ni bàbá yẹn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó. tẹ̀ríbà nísìn so tí èèyàn bá ti wá tí naam. ẹni tó bá wo fídíò rẹ̀ tó ṣe tí mo wò ní bóyá lánàá ó ti ń ṣe kọ́rẹ́sọ̀ lórí ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣúfì ara wọn míì ṣe ó wá sí bàbá àti ìkẹ́kẹ́ lẹ̀. ó fi pamọ́ ó ṣe bí ìjàpá ni ó ṣe bí ìjàpá ni ẹ mọ bí ìjàpá ṣe ṣe ni ìǹtẹ́yì àwọn àgbàlagbà sọ fún wa wọ́n níjọ́ kìíní àná tíyàn mú wọ́n bá kéde pé kọ́ńkálukú ó pa bàbá rẹ̀ o kọ́ńkálukú ó pa ìyá rẹ̀ o ìjàpá bá lọ fi bàbá tiẹ̀ pamọ́ ní bá ń bá wọn jẹ bàbá oníbàbà káàkiri àwọn fúlàní gbọ́n pọ̀ ọgbọ́n pọ̀ ọgbọ́n pọ̀ so aláwo sì dáadáa fún wa. síríkù ni síríkù ni ṣúra ọ̀tọ̀ ni ṣọ́ra ọ̀tọ̀ ni ṣúra kùdú hídírà kún ìṣọ́ra nìyẹn ẹgbà ti fúra ti fúra nìyẹn ìṣúra ńlẹ̀ yóò bá ẹbọ ni kò rújú ẹbọ ni òkìgbẹ́ ìṣúra ni àgbèrò ìṣúra ni ayẹta ìṣúra ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀

orúkọ jẹ́ ni máa fún yàn ó máa ń jẹ́ ní programu ojoojúmọ́ ni because tẹ́ ẹ bá ṣe àwọn yóò tún máa fún yín ní information ẹ̀ mọ́ mọ́. tẹ̀rí ẹ máa gbọ́.